بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه اليوم تيسي وجاكم قليل وجوان nínú ọ̀sán olùṣèjà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́ta ti ní السلام عليكم ورحمة الله وبركاته ìdájọ́ ẹni tí ó dùn kìí fi bí lóko láì ní àwọn. ọkùnrin fífi àwọn aláìní ìgbàgbọ́ rẹ̀ tí wọ́n bá ronú pé àdá kó nínú àìní ìgbàgbọ́ wọn wá kírun wọn ìwò zàká wọn ti dọ́mọ ya ayé nìyẹn wọ́n fi rí pé wọ́n kírun báwa lẹ́yìn ọ̀gbìn tó máa ń jẹ́ ọmọ mi tí wọ́n kò tó nígbà gbogbo ẹni tó bá jiyàn ìrún ìgbẹ́ ìrún ẹsẹ̀ dáadáa kàá bẹ̀rẹ̀ káfíìnì ló ń sọ pé ó tún wojú ké kò tẹ̀ wá ké rárá rárá ìgbésí ló ń tọ̀ wọn náà kò kí òun yẹn ń torí kóró ìjùmọ̀ káfíìnì ló nítorí ọ̀rọ̀ táwọn ẹni sọlá ló sọlá ń sọ pé àdùn lẹ́bi bẹ́ẹ̀ náà wọ́n bẹ́ẹ̀ náà wọ́n mú sọlá fọmọdé tí a lọ fọ́kọ́ ìkàfà. ìwọ̀n táwa bá sábà ti ń bẹ láàrin wọn àtàwa tá yàtọ̀ síra wa ìnirú ẹni ọdún ti lè farun sí lọ́dọ̀ kò sí pàdé sọ̀rọ̀ ìfèrè ló tọ̀ iná ọ̀rọ̀ mi ìta níbi sọ̀rọ̀ alẹ́ sọ̀rọ̀ ń omi bẹ́ẹ̀ náà wọ́n ju lé ọ̀bẹ náà kò lé tẹ́lifù sọ́lá mo ti ń bẹ láàrin rẹ̀ tí mo fi di káàkiri tó kò fi dẹ́lẹ̀ bọ̀ òun làìkírun òun làìkírun ìmọ̀ ẹgbẹ́ mi kúrò kí kẹ̀kẹ́ àtúnṣe rẹ̀. àwọn nǹkan tí ní kì í ṣe gbogbo òun ní òní ẹ̀rí tó lè fẹ́ràn sùn ní sùn lọ́wọ́ ó léwu gan léwu gan kí wọ́n yẹ kí má jẹ tiẹ̀ ẹ̀rí fún wa dáná sọ wípé ọwọ́ ìlú ìlú mùsùlùmí ẹlẹ́bí ìrànwọ́. صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون المعروف هذا ليس قطعا ونبي kíkẹ́ dáadáa sí ọ̀rọ̀ rẹ̀ ní padà lẹ́yìn ṣùgbọ́n òun náà lè jẹ́ múmi ní nítorí pé kì í ti fọ́ parun sí yányá ṣùgbọ́n gbogbo ẹni yóò tó bá parun sí yányá kódà kó ṣe gbọ́dọ̀ tó lóhùn ìlérí ni o kódà sọ yìí máa lọ́dọ̀ òun sọ pé òun ṣe dẹ́dẹ́ ó jẹ ìdáhùn ẹ̀yìn rẹ̀ láti lè lọ́wọ́ náà kódà kó dáhùn ní tó lọ́wọ́. táwọn sì ní ìjọsìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ohun tó lọ́wọ́ pàṣẹ rẹ̀ nípa ọ̀rọ̀ dídùn mọ́ èrò wa káàkiri kásọ̀ kí káàkiri pẹ̀lú àwọn àjọmọ̀ rẹ̀ kásì kí pẹ̀lú àwọn onígun rẹ̀ àti ọ̀rọ̀ ẹ̀yàn rẹ̀ àti gbogbo àwọn súnmọ̀ rẹ̀ ká máa gbé sínú ìròrí wa ọ̀rọ̀ tánàmí sọlá sọlá sọ pé sọlú kàmá ọ̀rọ̀ ìtumọ̀ ní ìsọ̀lẹ̀ ẹ̀kí òun tẹ́lẹ̀ ń